وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في الله لا يبقى لا باطل في أمر أحبه الكريم أتيك الله محمد أبي الله يقول على على النبي على الصحابة تبرزين أنظر إلى النبي تكون في قبل كل يوم القيامة على الوقت الذي على الرئيس في قلبه مباركين الله تعالى لك يا الله ní ìgbésí àti ní jìnnà àti ọmọ kékeré àti àgbàlagbà ìwà ni akí níbi tí Islam pàtàkì jùlọ àwọn ẹni tí wọ́n bá fi àyè tó fi ṣe àkọlé wọn tí olùwọ́n bá ṣe wọ́n ní ẹni tí ó ń pèsè sí ìlànà òdodo tí wọ́n sọ̀kò ní gbogbo ìgbà tí sílá lọ́wọ́ sọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ tó rọjú. ó ṣe kókó ọlá tí owó yìí ní ìsòkè wọn ìwé yìí fi ẹni tí ó fẹ́ ná igi tó náà tí àwùjọ ilẹ̀ Yorùbá ni wọ́n. àwọn oríṣiríṣi nǹkan mẹ́nu ó ti lọ sílẹ̀ Yorùbá ní tó ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ àwọn ọmọ ìdí oríṣiríṣi ní igi tí ó ní oṣù pẹ̀lú ẹ̀sìn àwọn ètò burú jáì àwọn ètò burú lápá. àwọn ìlú pẹ́pẹ́rẹ́ fún ìjẹ́pé orúkọ ẹ̀sìn náà ni wọ́n fi ń mú ìlú ẹ̀ka rẹ̀. àmọ́ àdìsúrò wa ìkórè fọ́ọ̀bù حفظه الله ورعاه في سنة نلعب الله وعبد الله لمن يوم kọlọ́ọ̀nù kó dé kí ó tún máa dàgbà dé kọlọ́ọ̀nù kó kú ẹ̀rí àwọn tí wọ́n ń lọ ibi burúkú àti ibi mo ló burú jáì àti ibi mo ló burú àti ibi mo ní sẹ́fẹ́rẹ́ nílẹ̀ Yorùbá wọn ò compromise wọn ò mú àmúlùmọ́lá nígbà tó fẹ́ lọ ibi yẹn ìpínlẹ̀ rẹ ló ń lu olókùn náà ní ilẹ̀ yorùbá yìí kó o lọ wá compromise kó o máa mú àbúrò ìmọ̀lá tó ẹ̀ẹ́dì nígbà ìtàgé kó ló la àbí lọ́nà ìṣètò ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè rí lọ́kọ́ ìdòwò kó da àwọn ìtàgé àbí àtàgé papọ̀ wọ́n mọ̀ wọ́n ẹ̀yìn ìyàlọ́kọ̀ọ́ mọ̀ ní ẹ̀rọ pọ̀pọ̀. bẹ́ẹ̀ náà ni àwọn àmì náà bí wọ́n ṣe dá lọ́wọ́ ìgbà lórí ìwà lórí tó ní àmúlò lọ́la ní ọ̀dọ̀ fẹ́ lọ sí àwùjọ ìlà. Ṣé wàá bẹ́ẹ̀ náà bá ìlú àwọn tó bá rí báyìí ọ̀tá máa ń pọ̀ ọ̀tá ń pọ̀ nígbà tó bá fẹ́ nígbà yẹn yóò fún sàlàyé pé eléyìí ìdára eléyìí ò bá wọn nínú ọdún ìwé àtúntò pọ̀ wàbẹ̀lẹ̀ wọn tó lọ́wọ́ sọ̀rọ̀ bá ìgbọ̀nà sọ àwọn ọ̀rọ̀ tó rọ̀ wá àmójútó rẹ̀ ìmọ̀nà rẹ̀ ọlọ́kọ́mọ́ rẹ̀ ètí owó wọn ní ìgbà kan tó ó bí wọn lọ́wọ́ gbowó alára pàpọ̀ ìlú wọn lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó rọ̀ wá sọ̀rọ̀ náà gbogbo alẹ́ àti rí nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ nílé rí wọn náà ní ṣùgbọ́n ìgbà mẹ́rin tó lọ àwọn ọ̀sẹ̀lẹ̀ Abdullahi ìrọ̀lẹ́ náà òun ni ọba ṣùgbọ́n ìgbà wa nínú ọkọ̀ fún ìmọ̀kọ́rù ó wà nínú sílẹ̀ ìkùnmọ́bí ó wà nínú ọkọ̀ fún ìmọ̀kọ́rù náà àṣìmọ̀. عبد الله بن عمر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحذروا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوى مقعده من النار بحديثه الشواني النبي صلى الله عليه وسلم قل يبلغ عني اما نور لا كما تقول قل لبلغ عني ايش عينه ولو آية أنا أقول لك أنا أقول لك آية يوكا نجرمو نجرمو نجرمو نجرمو نجرمو نجرمو نجرمو نجرمو نجرمو أنا أقول لي وحدثوا عن بني إسرائيل ولا حرج ẹ máa sọ̀rọ̀ nípa àwọn ọ̀gá ní ìsọ̀rọ̀ yìí kò sí láìsí ẹ̀sùn ọ̀hún tí ẹ bá mọ̀ nípa wọn. Tòlú wá níbi wa àbáwọn fáwọn ti pé ẹ gba ọ̀rọ̀ lẹ́nu wọn tí ká bá sọ ẹsẹ̀ tó ẹ̀gbọ́ ẹ̀yìn ẹ̀ bá wọn sọ kò sí láìsí lẹ̀ tí o bá ti sápò kankan nínú ìpìlẹ̀ ojú alẹ́kọ̀ọ́ náà ọ̀sán wa. Àlejò wa ló wọ́n máa ń kẹ́ ẹni tó bá máa ń náà tó sì parọ́ lórí ànábì fẹ́lẹ́ tẹ̀lé wá màmá ẹ̀dẹ̀ owó nílẹ̀ náà kí ẹni yẹn kọ́lẹ̀ ní ọlọ́run wá rí tí ó bá jókòó kalẹ̀ àpótí ibi tó bá ní ojú òkú lẹ́nu náà. حديث أو أعطاها شيئا من المدرس إنما يكون الحضور الإمام بدر الدين العيني لم ينقشنا في حديث الدين الإمام القسطلاني أنا من ينقش على حديث الدين أو مثل سياقات من قال شيخ حمزة محمد قاسم قال من لو أن يرسل علي حديث ليه بقى تبقى حديث يعني في ظاهر حديث دي اللي كان يقول الله تعالى قال حدثوا بلغوا عنه عشان لا تقرا من صلى الله عليه وسلم بالتبليغ رسالتي láti pé ìsáàlà ọlọ́run yẹn ni pé mẹ́sẹ̀jì òun bẹ́ẹ̀ bá gbọ́ inú ní ṣe nípa ọ̀rẹ́ kẹ mú ìjẹ. ẹni pé àkókò yìí ó ṣe dédé áyà tí ọlọ́mọ bá wọn lọ́wọ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó fi kà lẹ́nu ọ̀gá ọ̀fẹ́ lọ́mọ láṣẹ. ìyẹn ni pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọ̀lẹ́bí ìpè bá ti lè gbúrú اللهم صل على الله عليه وسلم بك أعوذ بالله من الشيطان الرجيم ويا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعلمك من النار قل أنه تشامي يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك nítorí wọn bá pa ọ láìpẹ́ yẹn dáadáa ṣàlàyé rẹ̀ fáwọn yẹn ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn nǹkan tí wọ́n ti rán sí ọ Islam ẹ̀sìn ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ọlọ́wọ́n ni wọ́n ẹ̀rọ ṣe fún ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ fọ̀nà lọ́kọ̀ọ́rọ̀ sọ́lọ́tà àdẹ́kọ̀ òjíṣẹ́ ọlọ́run ọlọ́wọ́n sọ fáwọn mẹ́tẹ̀ẹ́kì wọn lọ́wọ́ yà ẹ̀kọ́ mú ká mí èmi ọlọ́run ọba máa ṣọ níbi aburú àwọn ènìyàn níbi títà ìlú sábúrú fún ọ nítorí pé kò fẹ́ jíṣẹ́ sí mi ọlọ́run. ṣùgbọ́n wọn ṣùpà ànábì láṣẹ lé lẹ́yìn ànábì náà wọ́n pa àwọn àdéhùn náà yìí láṣẹ. ìgbé a ìtọ́lọ́pàá láṣẹ yẹn àbíkáyé ló ṣe ń lọ́wọ́ àmọ́ràn mi. مرسلين بما امر المؤمنين بما امر به المرسلين الله صلى الله عليه فعلا شفوا النبي النبي يكون مقيم او المسلمين عشرين بني قالوا النبي صلى الله عليه وسلم أدى أمانة ربه النبي في الجيشين أمانة ربه lẹ́nu jíṣẹ́ rẹ̀ wọ̀bẹ́lẹ́gbẹ́ rẹ̀ lọ́wọ́ ó ṣàlàyé bí iṣẹ́ tọ́lọ́ ń bá lẹ́nu ṣe ọlọ́pàá ọmọ ó ṣe wá sí ọkọ̀ àyẹ̀wò pẹ̀lú ọkọ̀ wa lọ́kọjá lẹ́yìn àti ṣe yẹn tán wà àmọ́ra ha ìtẹ̀bùrì ìrìnsà ọwọ́ ní ẹ̀yà àyẹ̀wò pẹ̀lú náà àbíkẹ́yìn náà kẹmọ́ dúró kẹmọ́ jẹ́ iṣẹ́ tí ọlọ́run bá ti kọ́ ilé ọ̀run. èyí tí àmìkọ̀ náà sábà mi sọ yìí ibi ìbánilẹ̀ mú àìsàn ẹni tí a ní ìlú mẹ́rin nígbà ní kí n ṣe kí n sọ lórí ìlú yẹn. ìbánilẹ̀ mú àìsàn wọlé àyà. وهذا أمر صريح لكل من وصل إلى مسامعه شيء من حديث رسول الله صلى الله عليه وسلم قليلا أو كثيرا دي شيخ اثيوبيا مناه القارئ دون جشره صحيح البخاري الشيخ حمزة بن قاسم وني الإجابة في الله طريق حتى في وجود لقد أمر الله عليه وسلم لمن وصل إلى مسامعه في اللغة بونك من حديث رسول الله إنه روى النبي صلى الله عليه وسلم أن يبلغه أبو ذر الشرع لقومه وينقله لغيره قبل بينه الله ونسل يكون المميت ويكرم ọ̀rọ̀ yẹn tóbi ní ìtumọ̀ wọn lọ́wọ́ káyà nìyẹn wọn lọ́wọ́ káyà fún wọn ṣídẹ̀ tó mílíọ̀nù kọ̀ọ̀kan kúrò àwọn àti káyà kàtórí bánà ìdè sọ́nà torí pé kí ni lẹ́ẹ̀nà tílkà kàdílẹ̀ àwọn kẹfìrọ̀ ni torí pé àyà kọ̀ọ̀kan yẹn olùjẹ́pọ̀ àyà tó kéré ní òun náà ni olùjẹ́pọ̀ àyà tó gbọ̀ ni náà làwọn ìdílé wọ̀ lẹ́wọ̀. آية ولم يقل ولو حديثا أنا بلغوا عني ولو آية وتقول ولو حديثا وتقول حديث nígbà bá ti gbọ́ àdéhùn ní o àyà kan àná tuntun kọ́nà tó bá ti pé àyà yẹn kan òun náà ní ẹ̀rí gbọ́yé tó ẹ̀ ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn kí ló fà á تو الشيخ البيضاوي ده طبعا ان شاء الله هي آية يقول لها حديث ايه wọ́n ní kó ti mú àti ìfẹ́ pé wọ́n lẹ́wọ́ ááyà kúrò wọ́n ti pé ááyà ni bàtà mi ní ìdàpọ̀ ááyà tó ṣe pé ááyà Qur'an kọ́ta kọ́fọ́nà lọ ibi ṣe wẹ̀ ha ọlọ́run bá ti sọ pé èmi ní tọ̀ ní tọ́ Qur'an ni. قال وإنا نزلنا القرآن وإنا له إنا نحن نزلنا القرآن وإنا له لا إنا نحن نزلنا ذكرى وإنا له لحافظون قالوا لي على القرآن قال هو أنا لقيت نفسي so بنا دي كده بقول آية كم آية في القرآن يقول قالوا لي أنا كان لي نفسي وربنا إنه الشيء اللي قوي يعني إذا ما رأيت kani pé hadithi kani pé ọ̀dà kò pé hadith wọ́n jẹ ní bá mi ọ̀wùlà nǹkan ló yẹ ká mú sójú nǹkan náà ló yẹ ká mú ojú tó ju pé kí là náà wí kí là náà sọ. sọ sheikh badruddin al-aini alayhi rahmatullah àwọn ní sábà kọ́ ọ́ aya. wọ́n ní àtẹ́bí ìdánukọ pé ááyà ẹ̀ka ayẹyẹ ọ̀kan lè bá gbọ́ kẹmúlùkù lè sáré àkúlù sáré ẹ̀hìn ìlà tẹ̀bọ̀lì rèmà wàkọ̀ àbílí nínú áì wọ̀lẹ́wò قل لا يشمل ولو قل لا يشمل بذلك تلك نقل جميع ما جاء به صلى الله عليه وسلم يعني كذا النبي كذا وقت قول الله في آية قرآن ẹyọ kan péré èyí tí wọ́n rẹ̀ ní pé gbogbo ní ọba gbọ́dọ̀ tó ọjọ́ ẹyọ kan yẹn ni ọjọ́ ọ̀rọ̀ ní ìtì ẹ̀bá gbọ́dọ̀ ní orí tó kẹ mú tó kẹ gbìyànjú àti sọ fún ẹlòmíì tó ń bí kí ni wọ́n máa rẹ̀ yọ kúkú àyè báwa إن هو إلا وحي يوحى شنو حديثه قل له كلور دعوة ركعوة ìdíjẹ́ dáhàwá òun náà ni kéèyàn ń pe àwọn èèyàn nìdá òun náà kí ó pe àwọn èèyàn lọ síbi ni yóò jẹ́ oríire ayé àti àkìyàmọ̀ fún ọ tó gbogbo ẹ̀sẹ̀ náà wáyé nǹkan tí àdéhùn yìí ń dá lẹ́yìn lónìí sábà ń wà ilẹ̀ yorùbá lánàá lẹ́nu èyí ó ti pé ọ̀rọ̀ dáhàwá ó pọ̀ bùháyà ńlẹ̀ yorùbá ọ̀pọ̀ tó bùháyà oríṣiríṣi iná sílẹ̀. kọ́dà tí ọba ní ọ̀la ìjú nípa nǹkan tí ń lọ nípa ọ̀rọ̀ dáhàwà yóò mọ̀ pé ọ̀rọ̀ dáhàwà tó ń nà ó tó ní agbára lẹ́nu ìjọba ìta yìí pàtàkì jùlọ pẹ̀lú tó bá ní wáyé ndọ́kùn ní wáyé ló ti tẹ́lẹ̀ yẹ tí ó lọ nǹkan tí ń lọ nípa nǹkan gan nípa ọ̀rọ̀ dára tó dáhùn ìlú mi wọ́n ní wáyé nípa ọ̀rọ̀ ayé bàjẹ́ gbogbo tó lọ nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù náà ni wọ́n mọ̀ títí tó jẹ́ tìlú kọ́lá tó tó jẹ́ tìta tó ìgbà táwọn èèyàn ní wáyé nípa ń lọ nípa ọ̀rọ̀ ayé tí ń ṣe díẹ̀ tó yóò wá burú fún ẹni tí ó ń jẹ́ ẹni tó fẹ́ tẹ̀sẹ̀ ọlọ́run kó mọ̀ wá ní wá ẹ̀yìn kó mọ̀ ní àwòrán nípa kẹsàn-án lọ nípa ọ̀rọ̀ dára torí ń jẹ́ dáwà ni pé ìpinnu títọ́lọ́ ọ̀nà yìí náà ni àwọn èèyàn ọ̀pọ̀ ọ̀pọ̀ tó fi mọ̀ gbọ́ ìtọ́lọ́ ọ̀la yìí kòtò wa ní kòtò ńdọ́kàn mi ẹ̀yin lẹ́mọ̀ kòtò bá wí sí nípa kòtò kòtò ńdọ́kàn nípa ọ̀rọ̀ ayé èyí ń gbọ́ ní ọ̀rọ̀ òṣèlú èyí ń gbọ́ kòtò ńdọ́kàn náà kọ́ba tẹ̀lé yìí wọ̀ wọ́n kì í lè ṣe sí ìfò lórí ọ̀rọ̀ tẹ̀sìn rẹ̀ torí pé ẹ̀sìn yìí nítorí ọ̀rọ̀ ọ̀gá ọ̀nà ọlọ́run ló ń mú fi dá yín nìyẹn tó ewu tí ọwọ́ tó ń yẹn dá wa yẹn tí ó jà gbọ́ yé ọ̀rọ̀ dá wa náà ní àmẹ́lì sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ ló fi jẹ́ pé òun ni àwọn tó ní àlùmọ̀gbẹ́ni yẹn bó àìní ìlà òun ló mú ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run fún wa ọlọ́run ọba ọ̀wá dà rẹ̀ sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bí ẹnì tó kọjá ìjọ tọrọ wọn bá fún kíyà jẹ àwọn tí wọn tẹ tí wọn gbàgbọ́ tí wọn ṣe dáadáa nílé ayé tó bá ń jìyà yẹn lọ́wọ́ ọlọ́wọ́ tó lọ́wọ́ fi òjíṣẹ́ yóò tó lọ fi gún ògùn wọn lọ. تلون قدموا سورة الملك كي كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير تبوكوا عنا فلاتكوا ولدا أم لا يكون واقف الغرور يغفري ألم يأتيكم نذير شعري أو أشواك مهين أيوي أو أيوي الذي هذا بيو تشفرين أو هذا بيو تشفرين أو أكو تشفرين قال بلى قد جاءنا نذير سوري أعلم أعلم أنه أما فكذبنا وقلنا ما أنزل الله من شيء إن أنتم إلا كبلاء كبير nígbà wọn ló fi agbòrògbòrò ẹ̀rọ fẹ́ kúrò ayékòrò náà wájọ dáwà àwọn ọ̀rẹ́ ṣe wá àtúgbò rẹ̀ ṣe tó ó mú pé wọ́n ti ń jìyà lọ ọlọ́run ti lọ àwọn ọ̀rẹ́ tó ti wọ́n fẹ́rẹ̀ lẹ́kọ́ ọ̀sẹ̀ à kí lẹ tí kò tẹ́lẹ̀ ní gan ṣé ẹ̀ ẹ̀dá wọn ti ṣe wá àti fún yín ni ẹ̀rọ ti jẹ́ wọn torí lọ́wọ́ tó pa ọjọ́ yẹn lóòótọ́ pa yóò jẹ́ ọ حاجه ولا يعني فاعتار الصوم لذنبه انا جوا شكوتي انت قلت جوا لكفين وهذه اللي فصح قال اصحاب السعيد فرجع قول يا برم يا جولي في أمان الله وجل فقال واحد nípa ọ̀rọ̀ dáhà. Sísọ̀rọ̀ àwọn àdéhùn yìí, nǹkan tó fẹ́ rí níbẹ̀, òun náà ti kó báwo ni a ti gbé ọ̀rọ̀ ọlọ́run bó láti gbé ilé ọ̀dọ̀ yìí tí a bá fẹ́ gbé fún. Kí ni àwọn irinṣẹ́ tí èèyàn gbọdọ̀ ní lára láti fi gbé dáwọn ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀ ṣoṣo ó lè jẹ́ dáwọn alábọ́dé ẹni pé bóyá àwọn àtàwọn kan díẹ̀ náà tòkọ́lá ẹlòmíì láàrin wọn àtìyàwó rẹ̀ náà ẹlòmíì láàrin wọn àtọ̀rẹ́ rẹ̀ náà ẹlòmíì yóò agbóni wọn ni ẹlòmíì ṣe dáwà ní odidi ìlú ìlú wọn nìkan dáwà ẹlòmíì takọ́sọ́ ọbọ̀ tó ní ìlú ẹ̀kọ́ ọmọ ìlú dáwà ọjọ́ ọ̀rọ̀ nàìjíríà ọjọ́ ọ̀rọ̀ nàìjíríà tó ti dáwà àgbáyé pé ìjọba ti ní kò ní orílẹ̀-èdè tí èèyàn wà tó ti dáwà àgbáyé tó ń bẹ̀ ti pé irú ìjọba yẹn. èèyàn gbọ́dọ̀ mọ̀ pé kí ni ìlú tí màá fi gbé fún ẹni mo fẹ́ gbogbo fún mi kí mo gbọ́dọ̀ ní tí mo gbọ́dọ̀ fún mi ẹni yìí. sọ àdìsí bálẹ̀kù ẹni wọlé ọ̀ṣáyà. شيخ الغفوري وشيخ تحفة الأحوذي شرح سنن الترمذي وني أيضا عني أحاديثي wọn ní báyìí mi sọ ni pé ọ̀rọ̀ mi tẹ́ bá ti gbọ́ ẹ lọ bá mi ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn káàlẹ́ ọ̀lẹ́ ilẹ̀ tán kódà kò bá kéré làwọn káàlẹ́ ọ̀lẹ́ ilẹ̀ tán kódà kò bá kéré wọ́kìlì. المراد من الآية هنا آية قال لي وهذا بفكرة تبات في آية يوكا هنا قال حكم الموحي أو الموحى إليه ìdájọ́ bá lọ lọ́nà mẹ́lẹ́bí náà ni wọ́n ń sọ ikú àti wá sí pé kì í ṣe pé ááyà kan péré ni wọ́n ń sọ ìyẹn ni pé ìdájọ́ ááyà yẹn àlàyé ááyà wọn kì í ṣe pé wọ́n gbọ́ ní ti pé wàlà ásírí wàlà ásírí wọ́n wàlà ásírí ẹni tó ń sọ fún wọn. àbí ìnnà ìlú sáà nàdà bíi kóòtù. قانطة إن الإنسان الذي خس قانطة قال مبلغة ولو آية كيف تقول لهم قانطة إن إجاجة إن بينهم آية يعني نعم إمام عمر الكفوري نرى ربي يسمى يعني شيخ الإمام عليه رحمة الله الجبل قد نرى سيوم ربي أحد ọlọ́run tó bá yìí ní àlọ́ ìlú ní agbára kódà ìlú àwọn akẹ́kọ̀ọ́ yọ àwọn ẹ̀ẹ́dẹ̀kùn kan lẹ́nu lẹ́yìn lè yọ̀ wáyé pé bí irú àwọn àlàyé irú àwọn ẹni báyìí bálàyé kò náà ti wọ́n rí nìyẹn. tó ẹni bá nílé kó àyìn ní wọ́n lẹ́wọ́ àyà wọ́n lé àdéhùn yìí pé níbi ni ẹ ṣàlàyé ọ̀rọ̀ mi báwọn èèyàn kúrò tó bá ṣe pé àyà kan lẹ́gbọ́n. ولي يعني بلغ الناس بما أقول وبما أفعل وبجميع سننه صلى الله عليه وسلم فانتم في طريقي الله عليه وسلم قرني إشاني gbogbo ìṣesí mi ti ń jẹ́ súnà ní ونبلغ أني ولو آية من كتاب الله ṣéèkù sí ní ní pé alámẹ́bí ní ẹgbẹ́rún ṣàlàyé áyà nípa ènìyàn ẹ ṣàlàyé ọ̀rọ̀ nípa ènìyàn tó wà tó bá ti báyà kékeré lọ́rọ̀ àmẹ́bí ṣéèkù ní wàlẹ́ òkúná lè ti tẹ̀ kàlẹ́ yìí wọ́n ní sọ́rí wàlẹ́ ó sálẹ̀ mi yẹn yẹn pé kódà bó ṣe lè wù kéré tó ilé rẹ̀ yàní láyé kó lè ní أنا لا أبلغ إلا إذا كنت عالما كبيرا ولكن يوم تقول ديجا حيوت إما شوال إما شلعيه قوية وديجا جنبا جو من لا لا ما تضعون ما تضعوني وديجا جنبا جو من لا لا لا إنما يبلغ الإنسان ولو آية بشرط أن يكون قد علمها wọ́n ní àlẹ́bí ni kẹ́ ẹ fọ àyà kan táwọn èèyàn fẹ́ máa ṣàlàyé rẹ̀ kì í ṣe pọ́pọ́n ní onígbà tí bá nílò tó yẹn yá àmọ́ tó ní ìdì òun náà ni pé sórí tó fẹ́ ṣàlàyé táwọn èèyàn yẹn yẹ kó yí lọ dáadáa nǹkan tó mọ̀ tó jẹ́ ìkẹyọ nǹkan tó mọ̀ wọn yẹ kí nǹkan yẹn kílẹ̀ sí ọ gbogbo ọ̀nà tó lè bá yọ sí ọ kó dọ̀ lójú lápò láǹkà ti ká àdéhùn kan kíkẹ́ wọ́n ní kí obìnrin báyìí ló kó lo jìlbáàbù rẹ̀ kí jìlbáàbù rẹ̀ kó bù látòkè kálẹ̀ kó fẹ́ tó ọwọ́ àdàdo wa ẹnu tó kàmẹ́ náà ẹlòmí wa di ọ níbi ìrìn nípa ìjáàbù yẹn gángan ọwọ́ ha òwò gbé dà gbogbo tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ ìjà àbùkù fi ṣàlàyé fẹ́ni yẹn ọgbọ́dọ̀ lọ́dún ju ẹ̀yán ẹ̀yán irú ìjáàbù kí ni ìròyìn ìjáàbù tó ṣekú pẹ̀ lásán ni ṣekú gùn lásán ni tó ọgbọ́dọ̀ má ibi kókó nípa ara ìròyìn ìjáàbù ni kọ́mọ́nìmọ̀ṣọ́ ìròyìn ìjáàbù ni ọmọ ìpa rẹ̀ ni wọ́n á jẹ́ pé tí wọ́n wá ń wọlé ẹ̀kọ́ lọ́mọ yóò ó ṣe dà tó ìtumọ̀ kẹlẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjáàbùrù kẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́sẹ́ yìí yẹn ọgbọ́dọ̀ lọ gbogbo ẹ̀ kó yí ọ̀kalẹ̀ ibi yìí láti gẹ̀ẹ́sì sí pé àwọn tó máa ń wo máa ń hadithi yìí tó pọ̀ jù tẹ̀bá bí wọ́n ní kí ló dé òní á tẹ̀bá lórí ní bá lè bò á ọ̀lẹ́wọ̀ àyà ẹ̀ lọ ṣàlàyé ọ̀rọ̀ bá yẹ fún àtúbà ti pé àyà kẹlẹ̀ bá náà so àwọn tablik àwọn tablik aya ọ̀rọ̀ yìí tó lẹ́nu wọn fún àfihàn ọba àmọ́ ọ̀fà wọ́n lè mọ́mọ́ náà sùn yẹn ká àmọ́ kò síbi kí tablik yóò bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bọ̀ tó wọ́n tablik mọ́ bí nínú ẹ̀kọ́ nínú ara wọn kò fi lè rí òdodo tá fẹ́ kọ́ nínú wọn ìdí abọ́tọ́ wípé ana sẹlẹ̀tì wà ana ana mẹ́tàkì sẹlẹ̀tì yá sálàtì ni mí mẹ́tàkì sẹlẹ̀tì yá lè ń tọ̀ wọ ẹni bọ́ọ̀dù tó bá rí láì sí kárí mẹ́tàkì yẹn mo wá sálàtì tó wà sábà wá kúrò ní mẹ́tàkì sábà kúrò ní láì sí wà bá ṣe yẹn ajẹ́pẹ́ alákòóso ìlànà wa tòtáàlà àwọn ọkọ̀ tó yẹ kọ́ mẹ́tàkì yẹn nǹkan bá sọ fún sálẹ́sì lórí mẹ́rin sàlẹ́sìyà ọ̀la àwọn òbí ni torí kó kálukú tó àdéhùn rẹ o ìdí kó kálukú ọmọ ibi tó bá wà o àwọn èèyàn mọ̀ tó fẹ́ lọ láwùjọ àwọn ibi sàlẹ́sìyà máa ń lọ láwùjọ ìdí bẹ́ẹ̀ o ibi tẹ̀síbi ń lọ láwùjọ ìdí bẹ́ẹ̀ o ìdí ìkọ́ àlùmọ̀sùlùmí ń lọ láwùjọ èdè bẹ́ẹ̀ o ẹni tó gbogbo àwọn kẹ́kẹ́ níta yìí lọ́dọ̀ dáwà ni àbọ̀dọ̀ dáwà kan ẹ̀dá àkùnrin dá mi lọ́wọ́ ti dáwà ni àbí dáwà kan oníṣẹ́ bí fẹ́ lọ oníṣẹ́ pẹ̀lú dáwà bí oníṣẹ́ pẹ̀lú rẹ̀ nítí ìfọ́ àmùsùlùmí fẹ́ lọ ẹ̀ máa wọ̀ ẹ̀fọ́ àmùsùlùmí àwọn tàbí ọmọ mi àwọn tàbí àwọn mi àwọn tmc àwọn làgbójú wọn nílẹ̀ haúsá àwọn haraka tuntun dé àwọn nìyẹn so ìròrí ni ìlànà ni tí wọ́n ń gbé kalẹ̀ tó ti lè gbọ́dọ̀ àti fún bá lóko jáde pẹ̀lú àjẹ́ ìṣẹ̀lẹ̀. Náà ẹni tó jẹ́ kálẹ́sí tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀léèkì ọlọ́ tí tẹ̀léèkì owó rí nà ẹni tó jẹ́ kó tó ṣàlàyé tí ọlọ́ tí tí owó rí nà ẹ̀rí táwọn kan bá ṣàlàyé yálà yìí tó yanjú tó clear bóyá kìkàlì yìí tó ọba wà ní ìṣòro àìní tó tọ̀ ìkọlì gbọ́dọ̀ wà lánàá ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn báyìí ìkọlì wọn wà ìkọlì mẹ́ẹ̀ẹ́dógún báyìí two thousand ọdún mẹ́rin ní two thousand two lọ́wọ́ ní kí n ní lóòrùn lẹ̀ ẹ̀sìn tọrọ fún tó nǹkan kan lèyàn náà ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tòbí pé ẹ̀ka ọkọ mẹ́ àwọn kan náà wọ́n mú sábà àwọn náà ká lága wọ́n jẹ iṣẹ́ yẹn wọ́n fi wọ́n mi lójú ní òkúrọ́ ni wọ́n eléyìí sọ̀nà mẹ́rin rẹ̀ wá alẹ́ ká gbóná nígbà míì á fi tutù nígbà míì oníkẹ́kẹ́ ní ọ̀kílẹ̀ ó kílẹ̀ ẹ wù dáadáa lọ́pọ̀ pariwo ó lè pariwo bí kìtìmọ̀ ń sọ̀rọ̀ sí nínú ẹni bí ń tapò nínú ọ láwọn tó máa ń ta nígbà wọn. tó tí mo tún lọ sí pé àwọn tẹ̀lé ọ̀rọ̀ yìí lọ́wọ́ sí ọ̀rẹ́ mi wọ gan-an àmọ́ tí wọ́n ní ìlú ọ̀jọ̀ mọ́ rẹ̀. ìtọ́jọ́tọ̀ yẹn gan wọ́n gbọ́ yìí lẹ́lẹ́gbọ̀ àìní wọ́n dáwọ́ àyà kẹ́rẹ́ àyà kátàmẹ́sọ fún yìí ò bó ṣe rọrin kọ̀mọ́ ní bó ṣe dáàbò náà ní kọ̀mọ̀dájọ́ rẹ̀ bó ṣe kòkòtò náà ní kọ̀mọ̀dájọ́ rẹ̀ bó ṣe bọ́ ní òye ìjọ tẹ̀ yé wọ́n ju ìjọ òye tẹ̀ lé jù lọ. Nam àwọn tó bá ń pẹ́ àbárẹ́bí dáhùn ọ̀nà ọ̀gá ọ̀nà ọ̀tọ́ kò á nílò kankan kò mọ̀ kankan òun náà ni ó ti kápẹ́ńtà lọ gbáà láti bọ́dún mẹ́wàá ẹnìkan kan yìí ni wọn ní kábọ jáde wọn bá lu oṣù lẹ́rù tó bá bẹ̀rẹ̀ aláwà ní mẹ́rin ìlú ẹni ìyẹn oṣù lẹ́rù yẹn ti di áyé o ti jẹ́ sínà tó wà fún oṣù pọ̀ yìí sẹ́rí ẹni tí ò bá tí ò bá lọ tí ò bá bá wọn ṣe pé ó rí wọn wàlúwàyà ó lè bọ́ ọ lọ pé áá ah, ah, kí lè wá ń sọ nípa ẹ̀rọ ìdíbáyìí tẹ̀bílíìgì ilé wa ní ìsàlù ní ìlọ ibẹ̀ ní mẹ́tàdì rẹ̀ agbọ́gbọ́ àwọn ọ̀dọ́ láyé ó tún ká sí iye mẹ́rin wà mẹ́ tí wọ́n ti ṣe kékeré ní mẹ́tàdì ní gbogbo lọ́rọ́ tí mo mọ̀ wọ́n dáadáa mọ̀ wọ́n dáadáa tó gbàtí mo lọ́dún pé wọ́n ń bọ́ sílẹ̀ yìí àwọn kẹkẹ tí wọ́n ń kà nípa wọn wàláì mo tọ́ ọ lọ́dún yìí jẹ́ àgbàdà rẹ̀ mo lọ́dún tẹ́kẹ̀ lọ́dọ̀ wọn ẹ gbọ́ kí ni ìjọba ìlọ́dọ̀ yìí tó wàlá ìwọ orí ẹni kan dọ̀kan èyí bí ọlọ́run wa kó wọ́n ṣàtìpé ìdáyà fún ẹni yẹn wàlá ìwọ orí fún ẹni yẹn kó ní ṣe tẹ́lẹ̀ nìkan gbogbo tí báyìí ẹni báyìí ló bẹ́ẹ̀ ni àwọn ẹni ṣe bẹ́ẹ̀ eléyìí kọ́ àti oṣù báyìí àti ṣe ní ní kí ló bẹ parọ́ fún mo bí mo ní ẹ̀ẹ́dọ́lá fún. India àti Pakistan ju Saudi lọ láti lọ bẹ̀ fún níbẹ̀ ní wà lọ ẹ̀wọ̀n parọ́ olóhùn ti lọ Pakistan ló ti lọ India olóhùn ti lọ ńlọra rí bẹ́ẹ̀ ni ó ṣe ní yẹn ó jẹun fún mi ní orí ọ̀gá àbọ̀ ó ní kí wọ́n kà lẹ́nu kò fẹ́ kó n bá wọn lọ́dọ̀ rẹ̀ tí n bàbá mi náà ló ti tún sí tí ẹ bá bí mi ní kí n kàn ló tún sí nítorí pé bẹ́ẹ̀ ni àmọ́ alẹ́ ìgbò oníṣàmì ṣe torí ẹni ẹni wọn padà rẹ òdodo yóò sùn ọkọọkọ mẹ́rin ni wọn yá ẹrẹ mi fẹlẹ kọjá ní bọta lónìí kó ní kí ádì kú ní ẹni tẹbílẹkì dé làwọn tẹbílẹkì dá àá wọlọ ẹsẹ tí ọ̀rọ̀ yóò tí ì ṣẹlẹ̀ gbàtí mo ti rí kí nínú tó gbé a ọ̀rọ̀ tẹbílẹkì náà ni wàá tó bú ní ìtàn àmọ́ gbàtí mo padà wá rí ọ̀rọ̀ tó tó rí kọ́ọ̀bù àlọ́ ọ̀gbọ̀n ọ̀rọ̀ fún wa bí wọ́n ti sọ̀rọ̀ nípa rẹ̀ mo kú máa ra nínú kó lè yẹn èmi mẹ́nu lọ́dọ̀ lọ́dọ̀ sí. tó olùgbé àyà yẹn ìtumọ̀ tó kúrò àwọn àti pé àyà yẹn pé ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú nǹkan yẹn wọ́n gbọ́dọ̀ mọ́ tó ọmọ ogun tó rọ̀ mọ́ kúrò àwọn àti pé nǹkan yẹn ọ̀kan náà lọ́dọ̀ sàlàyé fún yẹn tó náà lẹ́bi wa sọ pé dípò dípò tó ọdún tó ń túmọ̀ sọ ní o mọ̀ nípa rẹ̀ o rẹ̀ pé ṣéèkì ni ànábi sọ ní ìgbẹ̀yìn ọ̀rẹ́ pé wà mẹ́rin kẹ́gbẹ́bà ẹ̀lẹ́yà mùtà ẹ̀mí dáyọ̀ sọ̀rọ̀ ìkọ̀dọ̀ wọn fàìdáwó nínú ìgbà. ó túmọ̀ sí pé tí ìlànà ìṣèjá wa ó gbọdọ̀ lọ tó ń sọ ọmọ wa kó bára rẹ̀ kí ọmọ wa kó àdánwò bára rẹ̀ mọ̀lẹ́ mọ̀ ń bọ̀ ẹ sọ fún ẹ sọ fún mi. tó kọ́ ọmọ ìlú kan ohun tó bá ti mọ̀ pé olùkọ́ ń bá rẹ̀ dákẹ́ tó á rí ìkọ́ṣe tó dáa ara ìlọ́gbọ́n rẹ̀ lọ́rùn náírà ìjìlá wọ́n kó pẹ́sàn ní fọ́ọ̀tì láti ìwé àyàrá àwọn àwọn àti nàìjíríà kíkọ́ wa ti lọ́mù máàlìkì ní pẹ́sàn fọ́ọ̀tì sọ́jọ́ ti lọ́mù máàlìkì mọ́mú nílẹ̀ àdìrí kí eléyìí la àdìrí eléyìí kọ́ la àdìrí mọ́mú máàlìkì wa dáhùn pẹ́sàn mẹ́fà six over forty lẹ́nu mọ́mú máàlìkì dáhùn ẹni tó wà wọ́n wá à ah! kíkẹ́ adúgbò béèrè yìí bó ní ìjọba sọlá yìí ọ lọ sọ fún wọn náà ni anamálíkà láyà bèrè ṣé ń lọ́gbà lè má lè fún yìí má bó ṣe yẹ kó gbogbo ẹgbẹ́ bá ṣe dáwà sórí o tó bá ti mọ̀ má dìde rẹ̀ bá bí ọ lọ́rọ̀ má dìde rẹ̀ ẹni ọlọ́gbà lẹ́yìn o tó ṣé kò wọ́n tó sọ nígbà tó bá ọ̀rọ̀ yẹn lọ ń tàbá ní bá lè bọ̀ ánìyí wọlé ọ̀gá yá. ولكن لا يجوز أن تدعو أو أن تدعو بلا علم أبدا لك في الابتداء ومن دينا لأن ذلك فيه خطر في يؤمن به يؤمن به شيء يؤمن به مثلا ولا مكان يقبل عليه ẹni tí ń pè tó ti kó bó tọ̀ tó ewu tí ń bẹ fẹ́ni tí ń ṣe tí ń tí ń ṣe wá sí pẹ̀lú àìmọ̀ òun náà ló sọ ọlọ́wọ́ bá ní à ẹ̀ ọlọ́wọ́ bá ní kúlù tí ń bẹ حرم ربي الفواحش ما ظهر منها وما بطن olùwà ní wà níbi sọ fún wa pípé èèwọ̀ ọlọ́run bá ṣe é léwọ̀ àyùbáwá ìṣà kí wọ́n máa ṣe àwọn ìgbàgbé náà wọ́n ara mẹ́rin àwọn ìgbàgbọ́ ìbàjẹ́ tó hàn àti ìbàjẹ́ tó pamọ́ ẹ̀yìn wọlé wọlé bá fi à ọ̀tẹ̀ wọlé ìsìnì ẹ̀ṣẹ̀ lẹ́gbẹ́ ìrẹ̀ hàk wọlé ìsìnì wọlé bá fi à lẹ́gbẹ́ ìrẹ̀ hàk kí ọmọ ṣẹlẹ̀ kí ọmọ ṣọ̀tẹ̀ kí ọmọ dìtẹ̀ yẹn lẹ́gbẹ́ ìrẹ̀ hàk lọ́nà tí ọ̀tọ̀ yẹn ni pé yẹn ní dìtẹ̀ mọ́ ẹni tó bá ń jálábù ẹ dìtẹ̀ mọ́ aláburú ni ìtumọ̀ lẹ́nu pé ẹ papọ̀ lébi rẹ̀ pé ó ní ilé aburú yìí ṣe àbí kọ́ ọ̀jáwọ́ ilé aburú yìí والإثم والرضي بغير الحق من يعني عطاء يجدلو مش يجدي حفاظ كنا لي يجدي كنا لا يجدي كنا لا يجدي كواقب وعلي سواء لا قدر لا قدر عليه والله ما لي هذه بيتي وعدين يعني بيتي أما بطريق حق أو بالحق البغي بالحق سواء عن بيتي كي يعني لا بيا إلى جرد الفمير لقد بيا إلى جرد الفمير ثم يلقى بحق فلو تطالي بدوا جبلي وانا وقال تقول على الله وعلي وعلي وان تشركوا بالله ما لم ينزل به سلطان ولكن الولي كتب الشباب بل ولو وان تقول على الله ما لا تعلم على ان تقول جيوا هنا نقول الله سبحانه وتعالى sọ́ọ̀mà tí yóò bá ti mọ̀ tí wọ́n ti mú ti pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn dákẹ́ ìpè ìmọ̀ ìmọ̀ ọ̀kan náà ọ̀rẹ́ mi sheikh abdulmumin ẹlẹ́yìnlá àbíbọ̀bọ̀ ọ̀rọ̀ à ẹ̀mẹ́ mọ́lákà ọ̀rẹ́ ọ̀sẹ̀ ìdíyà wọ́n ṣe dùkúrà lọ́wọ́ sí ọ̀parí báyìí wọ́n ní bàtà ọ̀kọ́ dé sáwọn ọdún olùkíní kan lọ́wọ́ àwọn ọmọ nílẹ̀ sí náà táwọn bá wà nídìí òkú bàbá مقتل الأبعاد حين الله حتى لو أنه نعم أنا في بعض الشيخ أبعاد نجري الشيخ أبعاد لا أدري أه لا لا هو تجري بيا أوقع في مما تريد ثم تقول لي لا أدري أه قلنا هو الأول في بيا ترى في بيل جوا على قليل wọn àyè sí ìmọ̀ tí ẹ wọlé àdìdì kò yọ lẹ́nu wọn ọlọ lẹ́nu wọn láti sọ pé á ah, ìmọ̀ kan yìí tó inú àpẹẹrẹ tó ń bọ̀ pé ìyẹn ń lé náà olùkíyìn ló sọjá di pé ìyìn mẹ́lẹ́ yìí fún mi pé ọmọ náà nà ní ma ní tí kí wọn nà fi yìn mẹ́lẹ́ àdáwò kí ni àwọn àmì fún mi pé onímọ̀ nípa àwọn ìtọ́jú àmẹ́nu yíyùn ọ̀nà ìdí ẹ̀ṣẹ̀ mọ́ sẹ́kù fèmí wọ́n ní ẹnìyẹn kó bá ara rẹ̀ látara pé ń sọ̀rọ̀ nípa ọlọ́run tí ó sì mà nípa ọlọ́run ọ̀la tó ìyẹn ni pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ọlọ́run yìí ọ̀fẹ́sẹ̀ dáhàrà ẹnu ìṣàlàyé ẹ̀sọ́ lẹ́kọ̀ọ́ ọ̀ká kí ìgbà tí ọ̀la wọn ti fóònù lọ́wọ́ kó tó ti dáhàrà ọ̀kadà nìkan tó ń ṣe àìdá dáwà kó làwọn ìgbà yẹn lè sọ fún yín dáwà yẹn bàlúwà tí mo ní àǹfààní a sì máa ní lágbára ńlá ju àwọn tó ń lọ fún ìgbà tó lọ bàlúwà. Kìdí kí n gbà mí tí mi ò ní ṣètò ní mo rí níbi láyé ìlẹ́jú bá ń sọ̀rọ̀ tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níta gbangba báyìí tí ìwà ń sọ̀rọ̀ rẹ̀ ló ń fi òkú ayé àtàkùn ìyá mi wà láàrin ọ̀gá yìí. تلك الرياء رياءهما تقبلهما رؤية نفسهما صدقهما ìtànjẹ gbogbo ẹgbẹ wa kí ẹsẹ yàrá rẹ yóò fún kòtò kòtò nínú ọdún kòtò tó náà ní àwọn ìtànjẹ tó yẹ ká fún ọ tí o bẹ̀rẹ̀ nìkan ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ gẹ́gẹ́ láti fún ìmọ̀ ìlọ ọ̀tọ̀ náà bó ṣe yẹ lọ́wọ́ lọ́wọ́ tó ṣé kò fẹ́ ní ìmọ̀ ẹ̀rọ àmọ̀tòlọ́ wọ́n ní ẹ̀rọ bá ń jẹ́ dáhìá tó fẹ́ pé ní ìdàdà tó fẹ́ wọ́n láti fi ìlú ẹni yẹn ọgbọ̀dọ̀ mọ́ bí ó ṣe lọ bá ẹ̀rọ kan sọ̀rọ̀ ọgbọ̀dọ̀ mọ́ ìlú kálukú ọgbọ̀dọ̀ mọ́ ọlá شيخ سميتي وأن ينزل الناس منزلهم أو منازلهم كما أحيى وين في أي يوم عند ذلك الثاني ذاك في الثاني يوم ها لكن أنا قال إني أريد وإن ذكر نكتب هذا كلا ما سويت من كي سوي ولا لا تو او ما يكتب لنا تحت كيلو inú mi dùn ní ẹni tó ń lọ tó wá ìlú ọmọ wa fi ń bá sọ̀rọ̀ àlẹ́ ọkọ̀ ló ń sì kalẹ̀ ọ̀yà ó ti kọ́kọ́ tẹ ìtìlọ́kì mọ́mọ́ kéwú ní alhamdulilayi ọ̀yà tó wá wọ́n lọ́sẹ̀ tàbí ti dẹ́ kàwé ibi tẹ́ kàwé lé yìí ní ìwé ní ìlú nǹkan wáyé lọ́wọ́ ní ìlú mọ́ ẹnu tẹ́ kàwé o yóò fi omi ẹ̀rọ àpá yìí àwọn kẹ́kẹ́ ọ̀gá ẹ̀fọ́ tó yẹ ọ́ lọ ní ìlú kankan ní ìlú kankan kéwú ẹjẹ alákọ̀wé burúkú kan ẹjẹ alákọ̀wé kan mílíọ̀nù tí ní sábẹ́ sọ fún yín ni pé ẹjẹ kíkó kò tó ọmọ wà ní òkè púpọ̀ ẹsẹ̀ yín à tó kò lè rọrùn kí ẹ lọ́rùn rẹ ní àkọ́kọ́ àtọ̀rọ̀tọ̀ yín ní kejì kó lọ́ọ́ fẹ́ bọ́ ọmọ rẹ sọ̀rọ̀ ọfẹ́ báyàwó rẹ sọ̀rọ̀ ọfẹ́ bọ́kọ rẹ sọ̀rọ̀ mọ́ọ́rú ipò tó gbèdé lọ́pọ̀ ọ̀pọ̀ ilé àkàtúntò fún oúnjẹ àkáyè rẹ̀ òun tó ti lọ gbọ́ ọjọ́ máa sọ. èèyàn tètè yé tó aṣọ náà balẹ̀ àmọ́ akọ́fọ̀jọ́ mi ni ọ́ ìyàwó aláìní àkáyè lọ́dọ̀ ní òun gbé ní à tó kò fẹ́ dàpọ̀. ẹ ọmọ bá aláìní àkáyè rẹ̀ olóòrè aláìní àkáyè yìí náà ní ọlọ́dọọlọ́rù tó yẹ kó lọ́dọ̀ tí yóò fi ní kálukú bí ní ìṣègbè mímọ́ onímọ̀ kan ó gbọ́dọ̀ sọ síbi ẹni tí kò ní ìmọ̀. tó hadith àwọn ọmọ nípa rẹ̀ yìí yẹnu pé ìbálẹ̀ àìní wọlé àyà تشير إلى الاهتمام بالعمل المتساعدية أنطق في يغضني كل مرة من الشجاعة كالكرة wọn ti kúrò wọn lọ́kàn àwọn ẹni tí wọ́n ń lọ́kàn yẹn yìí àwọn ẹni tí wọ́n ń lọ́kàn yẹn yìí àti ìlú àti ìfowópamọ́ àwọn ẹni tí wọ́n á ti lẹ́kọ̀ọ́ à ìkẹ́kẹ́kẹ́ kọ́ ọ̀ èyí àwọn tí ń ṣe já ayé àlọ́là àwọn tí mo fi ìtọ́lọ́ lọ́là ìkẹ́kẹ́kẹ́ kọ́ ìgbàgbọ́ àwọn tí wọ́n rí ìtú àwọn ènìyàn ó tọ́jú ìgbé àwọn ọmọ ọdún àwọn ọmọ ọdún ìgbà ìyàwó ìgbà ìyàwó ọdún ayọ̀ ìgbà ìyàwó ó ṣèlú tó àwọn ìdílé wa wọ́n ti sọ àwọn ìyàwó tó kéwì ó dá ara ṣe lára rẹ̀ wàtọ́lọ́ wa ẹ̀kọ́ ìjẹ́ ìdílé wa tó wọlé ìyàwó ó jẹ́ kí iṣẹ́ yẹn kóníkóní rẹ̀ kó ní oṣù tó bàjẹ́ ilẹ̀ ìbáyìí àwọn àpá àkúyẹ yẹ kúnyà nílẹ̀ yorùbá ní ọmọ yìí nílẹ̀ yorùbá ń gbọ́dọ̀ pẹ̀lú àwọn tó ń gbé wọn àwọn tó ń gbé gbé wọn kalẹ̀ àtàlẹ́ ń gbé wọn kalẹ̀ tòlẹ́ ni mọ̀kúnlù ló fi máa sọ̀rọ̀ yóò máa fi ògùn lérí ojú òsì ní ti kí ló fà á sí ni tó gbà rẹ̀ sí ni rẹ̀ ni yóò sọ fún ọ pé ń tẹ̀sẹ̀ jáde kíkẹ́ ló dá fún ọ sí ẹ̀rọ náà pẹ́ pẹ́ pẹ́ àwọn kìnnìkẹ́ yìí bàbá gbé jáde bẹ́ẹ̀ni ìdí òní kù torí pé ike tó tó fi tírénì rẹ̀ ní abẹ́ntọ́lọ́ máa kàn wọ́n ọ̀dájú ló gbé olóńgbò ló fọ́ yíyí lérí jẹjẹjẹjẹ ló gbé omi ló jẹjẹjẹjẹ dídú àròjẹ nínú olóńgbò yìí dún pé ló tó ju sí omi náà ní agbada gbígbóná ló tó wọn rẹ̀ níbi ẹ̀ ẹ̀wí ló kù kàkàkà <laughs> ìyá náà wọ́n mú un tó bẹ́ẹ̀ náà ni ẹni tó bá fún kí n dáwà dáwà ìfọlọ́síyà tòjú sí padà wá nílẹ̀ kàmọ́ràn ní kọ́mọ̀ fún ọlọ́ọ̀dì tó ṣe tó. na ìsìnmọ́ ìjà èyí oníkan pẹ̀lú ọ̀rọ̀ kí mo fẹ́ fi àwọn èèyàn òun ni àdéhùn ń so dáhùn sẹlẹsíyà lọ́dọ̀ ṣàlàyé lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́rọ̀ tá a lọ́kà fún òun náà ló kí ẹ gbọ́ fúnkù nínú ọ̀rọ̀ ọlọ́run kẹbọ ìpínlẹ̀ ìpínlẹ̀ yorùbá tí o bá tiẹ̀ tán kó fúyẹ́yẹ́yẹ́ kó kálukọ́ dẹ́bọ̀ náà dẹ́bọ̀ lélẹ́yìn dẹ́bọ̀ lélẹ́yìn dẹ́bọ̀ lélẹ́yìn dáwà àlàáfíà lọ ẹgbẹ́ bá rẹ̀ ṣe kí gbogbo wa àlàyé ẹ̀rọ àlàyé ẹ̀rọ yóò mọ̀ ṣùgbọ́n rẹ̀ ṣùgbọ́n kan náà ìpí àwọn ọ̀rọ̀ tuntun náà mọ̀ nínú ọ̀wọ́ ọ̀rọ̀ kan náà tó ìlànà ti àlàáfíà tó àwọn àyè tó gbogbo tí àwọn ìlú náà wọ̀ wá níbi dáwà àmì ní oríṣiríṣi dáwà tí ó ń dáyé lọ́sọ̀kọ̀ yìí ìrìnsẹ̀ gbọ́dọ̀ lọ́ọ́ dákẹ́ torí pé kí ni àwọn ìlú wo pàtàkì jùlọ láàrin ọkọ tó ń gbọ́ ẹ̀kọ́ yìí ní ọ̀gá ní ọ̀gá ní ọ̀gá bọ̀. tó ẹ̀mí kẹrí ẹ òkèrè ọ̀gá tí yẹ ẹ̀mí tí yẹ wọ́n ti gbọ́ náà ní pàtàkì ìrújú ọjọ́ ara jáyọ̀gbà tí a máa bá dákẹ́ fún ìrújú ẹyọ kan ọ̀la yóò ti jáwé ọ̀gá lọ àwọn tó ti jágbà kéé fi ẹni tó fi gbẹ́dùn yìí ẹni tó ń lọ díẹ̀ díẹ̀ náà tòun náà ni ọ̀rọ̀ dáhùn ẹ̀kọ́ ọ̀rọ̀ nínú aláàfà tó ń lọ bẹ̀rẹ̀ bá gẹ́lẹ̀ ìgbà ìgbà ìmọ̀ ìṣàlàyé wọn ìmọ̀ ìkó àtúnyẹ wọn ìmọ̀ ìṣàlàyé wọn bí ó dáhùn àwọn ẹ̀kọ́ líle o àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ o àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n ṣàlàyé wọn tuntun bá ti ń bá ọ̀rọ̀ ń kó ọ̀rọ̀ ń bí àwọn èèyàn tó ń lọ ya yẹnu ka ń wọ àwùjọ a máa ń dáwà tẹ̀lé ní mo ṣàlàyé rẹ̀ dáwà tẹ̀lé yìí tẹ̀lé ní kí ni ẹgbẹ́ káwé ìlú ó di gà ni èèyàn ló ṣe mùsùlùmí yáyá ọjọ́ mùsùlùmí yáyá tòkẹ́ máa ń dáwọ̀ ẹ̀ kẹ́yìn tó kẹ́kẹ́ yọ ọjọ́ mùsùlùmí yáyá báyìí tí wọ́n ti máa jẹ́ mùsùlùmí yáyá nítorí kọ́ jẹ́ mùsùlùmí yáyá ní pé kọ́ ọ̀tà ṣèdì kó kílẹ̀ kẹ́bọ̀ oyè wàlúwà sẹ́kẹ́ wàlúwà ìrọ̀lẹ́ ọ̀bùn ọdún tí mo ní àwọn àwọn tẹ̀lé ìdílé ọmọ ìpè oúnjẹ pààrọ̀ kọ̀dá kí ọmọ ìlú ti mẹ́lẹ̀ kó wọn lè lọ́wọ́ rẹ̀ sí ìgbọ́ ọ̀la. àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ lára wọn ti gbé tí tọ́mátì ṣe tọ́mátì kí wọ́n dùn bàyà ni wọ́n yẹ. tọ́mátì ṣe láwọn ọmọdé ti ń ṣá ìwé ìdókò sàmúlò ọdún wa ẹ̀rọ ti kọ̀ ẹ̀rọ kọ̀. àwọn kan bẹ ti gbé lára wọn ìgbé ọlọ́wọ́ bá fún ẹ ní wọ́n lo àlàyé ṣe ìjọba bá kàn ọ̀la ìlú wọn ló bá ti di ojú àlàyé ẹ̀wọ̀n yìí lọ sí wàhálà náà ìyìnbọn láyé ìgbà tí mo wá lọ́wọ́ rí ìmọ̀lẹ̀ sílẹ̀ ìmọ̀lẹ̀ tó dára sílẹ̀ ní sílẹ̀ máa ń ta ko olùyè máa ń ta ko pààrọ̀ máa ń ta ko kíní ìṣòkọ́lé tí wọ́n lè bẹ́ẹ̀ nìkan lára àwọn ènìyàn ti gbàdúrà wọn wọn ní ọ̀dà tó bá ti di láti bá àti ìṣàìsàn tó bá ti láti bá àtẹ̀gbẹ́ mọ̀ ìta nímú lẹ́yìn rẹ̀ nígbà yẹn lọ́wọ́ pè é lẹ́yìn àtúbà oníbẹ̀ mo ní ọba wa ṣàlàyé kí láwọn ẹ̀kọ́ wá fún láti wá yìí ẹni tó ń lu pàrọ̀ sí ìlú ẹnu wọn ẹni tó kò kọ́kọ́ ní ìlú ẹnu wọn ẹ bá wa sọ nǹkan fẹ́ gẹ́sì náà mo gẹ́ mo rú mo fẹ́ ó láwọn ìṣòro ọ̀rọ̀ báyìí nípa nígbà tí mo sọ òun kò sí olóore ẹ̀dá kò fún mi ti di orí amẹ́ta ìwà jẹ tí ìròyìn kíkí ní ojú ọjọ́ ń sọ gidi ìròyìn bẹ́ẹ̀ wọ́n tí kò ní ní lára kàkọ́ ọ̀rọ̀ náà tí wọ́n bá ń sọ̀rọ̀ lẹ́sìn mọ̀ dáhùn àwọn ìdúró tí wọ́n bá ìyẹn dáwà ìjẹ́rò kíkókè àìmọ̀ká ènìyàn ló ṣe ọlọ́run tó bá lẹ́nu tọ̀lọ̀ fún ọkọ̀ kúl أدعوك إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين الله اللي قال صلى الله عليه وسلم كل هذه السبيل أدعوك إلى الله طبعا سيدي كان إذا أنا كنت من يوم ẹwà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀sẹ̀ náà bọ́lá ní kálọ́rì òbí fi ẹnu kún hábì ìṣẹ̀bì sọ̀rọ̀ pé ìlànà mi dáwà mi n ti ń pè mí bí ọdẹ ọ̀rẹ́ ìlà wà mo pè sọ́dọ̀ ọlọ́run mi o kì í sọ́dọ̀ mi kì í sọ́dọ̀ mi. tó àwọn akúnlẹ̀ tí máa ń pèsè kì í pèsè sọ́dọ̀ ara rẹ̀ tó wà ní ìlú lọ bẹ́lágbájá ìlú lọ bẹ́lágbájá ìlú lọ bẹ́lágbájá àbọ̀ẹ́rù ìlà ọ̀rọ̀ tí wọ́n lọ́dọ̀ ọlọ́run dájú wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n dájú wọn lọ́dọ̀ ara rẹ̀. tó àwọn èèyàn wọ́n dájú ẹ̀mí àwọn lọ́dọ̀ wọn ara táwọn táwọn èèyàn lọ́dọ̀ àwọn ló fi jà sí wọ́n fi jà gbogbo ẹ̀ lórí ẹ̀mí lòlí bí yọ dájú lọ́dọ̀ ara rẹ̀ ṣéwù lọ́dọ̀ dájú lọ́dọ̀ ara rẹ̀ ìdàlá tó wọ́n ẹ̀fọ́ kan ní balẹ̀ mùrídìí lánàá sọ wọn mùrídìí lè má bẹ̀rù tó bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹgbẹ́lẹ́gbẹ́ yẹn náà wọ́n darí ara wọn wọ́n darí ẹ̀mí àwọn ọmọ ẹgbẹ́ sọ́dọ̀ àmì àbẹ̀ tó bá jẹ́ mọ̀rọ́ bí wọn so ẹgbẹ́ wa ti lé ní ẹ̀rí ọ̀nà fún ikú ọkọ̀ yìí lóṣù rí nìyẹn yóò mọ̀ sọ fún ọ ẹni tó gbogbo tó bá rẹ̀ ṣe láyé rẹ̀ mọ́jì kọ́ máa pa mí sí mi ò jẹ́ kí n máa mọ̀ ọ́. kódà wọ́n bá débi pé wọ́n ní rúta ìrún àwẹ̀ nǹkan kankọ́ kì í ṣe ìbádà rẹ lọ́bẹ̀ mọ́ àṣírí rẹ tó bẹ́ẹ̀ lápẹ̀ béèrè àṣírí yẹn straight ó wò pé àtúndé sẹ́wọ̀n bẹ́ẹ̀ ní ìjọba yìí wọ́n wà ní ẹni bá ní rúta bó ní ìrún rẹ ní ọ̀sẹ̀ yìí àwẹ̀ ìgbà ní ọ̀sẹ̀ yìí lọ́jọ́ àwẹ̀ tàtàwà Quran ìsúlẹ̀ lẹ́kẹ́ ó ní kọ́mọ wá sí ọ̀rẹ́ yóò mọ̀ kọ́ kalẹ̀ wọ́n wá ní bísíǹsì ìrẹ̀lẹ̀ kí ni bísíǹsì yìí ní ọlọ́sẹ̀ yìí àbí lóṣù yìí ó gbọ̀gbọ̀ ìlú bí kọ́lá ìlú wọn gbé ìgbé ẹni ní kọ́lá ìyàwó rẹ̀ kátà kì í mọ gbogbo níbi àtúnyẹ̀ rẹ̀ tó ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ̀sán ọlọ́run wọ́n mọ̀ kó o bí ẹ̀ kọ́lá ó bí ẹ lómi ọ̀fẹ́ wọn lómi kété tí kò di alábòye ẹsẹ̀ njó ti di lẹ́nu ta òsì lọ́kọ̀ tí wọ́n lọ lọ́wọ́ wọn náà ní bẹ́ẹ̀ lọ́wọ́ ti di lẹ́nu wọ́n fi dúró fáìlì ìjọ tó bá fẹ́ tó bá tó fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ láì dáa nínú tó o bá ti rìn lọ́wọ́ wa tó bá lóun fẹ́ lọ ọkọ̀ fẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ fẹ́ lọ́wọ́ ẹ̀dá kò tẹ́kì ọlọ́run lè lé tẹ́kì ọlọ́run àwọn ẹ̀kọ́ àrùn mú mi kọ́ wọn ẹ̀kọ́ àrùn mú àwọn ẹ̀rọ sọ́dọ̀ ọlọ́run lè lọ́kàn rẹ̀ fún ọ. tó dáwọ́ ẹ̀kọ́ àrùn mú dáwọ́ ẹ̀kọ́ àrùn tó mú síyàsíyà dáwọ́ ẹ̀kọ́ síyàsíyà òṣèlú náà lọ́wọ́ ẹ̀kọ́ tó kẹfà lóde ní bẹ́ẹ̀ lébò ẹ̀mí wọlé àyà ìtumọ̀ pépà ní ọgá lóde ìlú yìí. sẹ́mu láti nǹkan bíi bóyá two thousand seventeen ẹni tó bá ń fọ́lù dára súnmọ̀ nílẹ̀ Yorùbá nǹkan ṣẹlẹ̀ nílọrin ìlọrin ìṣẹ̀lẹ̀ yẹn òun ló dà ìṣẹ̀lẹ̀ ṣáàtúndínláàfin òun kan àwọn kẹkẹ tí ń bọ̀ wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n lókè wọn ní wọ́n á ń wo wọ́n ti fún náà ní wọ́n á ń wo kò kò kò ní àwẹ́lẹ̀ dáadáa lórí ti lọ. tó gbàtí kí ni yẹn ṣẹlẹ̀ kódà wọ́n gbìyànjú láti kó ẹni tí ó mọ̀ ń pa rẹ̀ ọkùnrin pàpàmọ́ra wọ́n ti fẹ́ wọ́n ti gé sí máìlì rẹ̀. ثم وعليك هنا ودورة وانا ديوان الدورة يدافع àwọn ẹlẹgbẹ́ tẹ ẹ ní káwáàpù ẹlẹgbẹ́ yìí ní oníṣòwò pẹ̀lú ìlú rẹ ọjọ́ ẹlẹgbẹ́ ni ọjọ́ mílíọ̀nù rẹ láàmùsà lágbàlágbà yàrá láàmùsà ha fìlìsìlà láàmùsà hàtà fìlìsìlà nítorí sílá ìsinmi ká ló ń kọfẹ́ ń bẹ́ẹ̀ nìyẹn ní kẹfẹ́ àmọ́ àwọn ẹni yìí ọ̀dà olùbíbí àná wọn. ǹjẹ́ àlùsùnlẹ̀ tẹ̀lẹ̀ sí tó lè gba dára papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ pẹ̀lú àwọn olóyè àti àkọ́rẹ́ kájọlọ bá wọn sí ní ìbáṣepọ̀ ti dá wà ẹ máa dọ́rọ̀ àwọn afáàfin lè rí ìdòkò gbẹ ẹ̀rọ wúra olójú ẹ̀ ẹ̀dáwọ̀ sílẹ̀ ẹ̀dáwọ̀ sílẹ̀ ẹ̀dáwọ̀ sílẹ̀ ẹ̀dáwọ̀ olójú lọ́la ọ̀la ìsídìí dìkùn ọ̀la yẹn kò lè yí fún tó níjọ́ yẹn mo rí ọjọ́ òun gẹ́gẹ́ bí ọjọ́ tó dé ọ̀rọ̀ náà bá ṣe pé ó ìbẹ̀rẹ̀ bọ́ọ̀lù sì máa yẹ dúrè nílẹ̀ yorùbá láàrin dáwà ìfọwọ́ àti dáwà kan àti ìyá. tó gbàgbé wá sí kíní ìpìlẹ̀ tó àwọn tó ń ṣe ìdí yẹn tó ń bá ń ṣe ìwọ pé ìwọ tó o bá lè dún pẹ̀lú àdínà wa kalukuru wa tó fúnra wa kalukuru wa tó fúnra wa àpòrò kékeré ẹlòmíràn wa ní kékeré ló kalukuru fúnra wa amẹ́lẹ́nu jọ́lẹ̀ ta yìí ẹ wà á rí iṣẹ́ tí wọ́n wá fẹ́ tó kékeré jọ wá fẹ́ jáde gbogbo tí ń jẹ́ ìròyìn ìròyìn tí a máa ń sọ pé ìròyìn kàlàfíà kọ́ni léyìí an fi síta bí gbọ́dọ̀ tó fún ọ bẹ́ẹ̀ oṣù kankan tí gọ́ọ̀mẹ̀ntì bá ní pé òun ti kúrú gọ́ọ̀mẹ̀ntì bá ní pé òun ti protest gọ́ọ̀mẹ̀ntì bá ti aláwọ̀ rẹ̀ ibi tó burú bẹ́ẹ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì ọ̀hún aláwọ̀ fún ọmọ ọmọ sí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì aláwọ̀ rẹ̀ tó kí wọ́n á ní tọ̀ ẹ̀yin náà bá wọn sí náà gọ́ọ̀mẹ̀ntì bá ti aláwọ̀ rẹ̀ wọ́n wà ní kábàdì ní bùkátà sí pípẹ́ ta lè ṣe torí pé gọ́ọ̀mẹ̀ntì aláwọ̀ rẹ̀ láńgbéjì tí gọ́ọ̀mẹ̀ntì gbọ́ nìyẹn lẹ́nu àbá tó lóun pé kò ní fún bàbá náà sọ̀rọ̀ tó gbogbo nǹkan yẹn wọ́n fi ń ṣe táwọn sí àná wọ́n fi ń ṣe pẹ̀lú wọ́n ní sọ́dọ̀ náà méjì gẹ̀gẹ́ bí táwọn akẹ́kọ̀ọ́ wọn wá ń dín ẹ̀bá yìí ní dìsẹ́mbà wọ́n ti ti gbèjáde ní ipe hali sílẹ̀ ló ṣe òṣèlú yẹ ìtọ́lọ̀ tó o ti ń jẹ́ lúb ti ń jẹ́ yẹnì ti ń jẹ́ lúbù dáwà ẹ̀kọ́ àwọn ìṣòro wọ́n bẹ̀rẹ̀ nítorí ẹ̀kọ́ wa jẹ́ ti àbúrò ṣàlàyé fún àwọn àgbà.

ẹ wá máa rọjú mọ́ ẹgbogbo yìí kẹ́ máa dìde kẹ́ máa rán kẹ́ wá fẹ́ tó òṣèlú yìí o òṣèlú ti kíni tó jẹ́ islamic islamic government ṣé ìyẹn máa rọjú mọ́ aláì ìyẹn rọjú mọ́ sàlẹ̀ ìtọ́ ọlọ́run àìsẹ́lẹ̀ ọlọ́run àgbàdo ọkọ̀ tó hàn nínú ìlú ọ̀sán ìpèsè kàdíyàwó àṣírà نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا والعاقبه للمتقين الوالد كان القيامة الجنة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا أو ما نحن الذين لا لا يستكبرون ولا يتكبرون هو كيف الاستكبار استكبار كده هو كده إنه بس تقبل من الدرجة تبين أو بطن كلامية يجري بالكل لا يستمر لا يعني تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض معنى علو في الأرض كانوا هنا في هذا طيب دين كوني قلوا أنا رسول الله القيامة كما هو يعيد هو يقول وجيش يقول أن جاء أحصى وندعاء يقول الشيوجا قول كوني ما هو يقول كل أخذ جيد كوني ó ti wá jẹ pé ẹ̀yin tẹ ní ìwòye ìfowópamọ́ ìpinnu ìbámu kàwọn lẹ́yìn kọ̀ọ̀kan báyìí ìbámu kàwọn lẹ́yìn kọ̀ọ̀kan ọmọ ìgbé kò sì dé bẹ́ẹ̀ tí ka àwọn àtàwọn lójú ọ̀nà pé àní àwọn ti wá àwọn sọ pé àní ẹgbẹ́ wọn ní pẹ̀lú ìfẹ́ dọ̀kọ̀ fọ́dún ló ń bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn ní pẹ̀lú dọ̀kọ̀ sáráfù ń bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn ní pẹ̀lú ṣé kàtó dúró àwọn ń bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn ní pẹ̀lú ṣé kàtó bá mi ní bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn ní pẹ̀lú sheikh saheed hamza sheikh eh, eh, sheikh eh, suleiman hamza nìbàdàn ẹ mọ wọn ní òṣèlú àdúgbò àwọn dáwà àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ kan jẹ́ sáláfí pépé táwọn tó tẹ̀lé ẹ mọ wọn ní òṣèlú o òṣèlú ẹ mọ wọn dúró òṣèlú ẹni tí kàyé ó tún bí ẹ. òun ní pé àwọn ẹjọ́ ń pè é pé áyà rè é ẹ̀yẹ tó áyà tó ní ẹ mọ ọ̀rọ̀ jùmọ̀ ẹ̀rọ̀ jùmọ̀ yẹn ẹwà àmọ́ ẹwà kò àbí wọn àmọ́ wọn ayé àlẹ́ mi kúkú wa ẹlọ ká tó wọn kúkú mi nípa ọ̀rọ̀ ti ìgbà ẹgbẹ́ alákọ̀ọ́gbẹ́ ẹ̀rọ àrùbá yìí lẹ́kọ̀ọ́ tuntun ní ẹ̀yìn ẹ̀mí gbogbo sẹ́yìn ní àwọn ọmọ àwọn afá ti yẹ ìpínlẹ̀ tó fẹ́ pẹ́ tó gbẹ́rọ ní káyà ká